ẹ kú dédé àsìkò yìí bàbá wa a kú bójú ọjọ́ ṣe rí a kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi Olúwabùkọ́lá Adélékè yín náà rèé mo láǹfààní láti wà pẹ̀lú ọ̀kan pàtàkì lára àwọn tí a lè máa tọ́ka sí gẹ́gẹ́ bí àgbà iyì ní ilẹ̀ Yorùbá lásìkò tí a wà yìí àwọn náà ni bàbá wa Ọ̀túnba Sẹ́nitọ̀ Lábíyì Dúrójayé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ ti ti ìtàpọ̀lé tàpọ̀lé tìgẹ̀bú tìgẹ̀bú dárúkọ ẹ kú àsìkò yìí bàbá wa. o ṣeun Bùkọ́lá ẹkú àbọ̀. ìsà ẹ dàpọ̀ nǹkan tí ó gbé wa wá lérò yìí ẹ jẹ́ kí yín pé ẹ kú àlejò wa ọjọ́ àdúpẹ́ a máa rí yín bá àmọ́ eléyìí tá a wá wà yá tó dé bí ìṣe wa náà ni níta wá gbé wá ní àsìkò yìí ẹgbẹ́ kan wà ní ilẹ̀ Ìjẹ̀bú tó máa ń pè ní ẹgbẹ́ máfowókù kí ni ó bí máfowókù tí wọ́n sọ ẹgbẹ́ yìí gan-an rẹ́gbẹ́rẹ́gbẹ́ jẹ́ àṣà àti ìṣe ní akilẹ̀ Ìjẹ̀bú láti ọdún tó ti pọ̀ sẹ́yìn àwọn ẹgbẹ́ tó kọ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó kọ́ wà ní akilẹ̀ Ìjẹ̀bú ó ti lé ní ọgọ́rùn-ún ọdún sẹ́yìn tó ń dá wọn sílẹ̀ gbogbo àwọn tó ṣẹgbẹ́ ńgbà yẹn àkókò tí wọ́n ti júbà Elédùmarè ìgbà lọ bí òréré ayé òrùn bọ̀ ká ìbọn ọba tó wà ní orí oyè ń sẹ̀ yìí kábíyèsí wa Alhaji Sikiru Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá the second òun ló ẹ̀ṣẹ̀ wá bójú ẹ̀yìn wo ìtàn àti ìṣẹ̀dálẹ̀ wa ní àkílẹ̀ ìjẹ̀bú àwọn àṣà tó ti mú ìjẹ̀bú jẹ́ pàtàkì sẹ́yìn tó tún wá ń tú wọn bí òun ló wá dá àwọn ẹgbẹ́ yẹn ó tún wá tí òyìnbó pè ní revival ó wá tú wọn bí ó tún àṣẹ gẹ́gẹ́ bí orúkọ ọba ìjẹ̀bú òde pé kí wọ́n tún àtún ẹgbẹ́ ṣe ọdún mẹ́ta mẹ́ta ló ń bí ẹgbẹ́ kankan gbogbo àwọn ọdún tí wọ́n bí ládùúgbò ní àkílẹ̀ ìjẹ̀bú ní àárín ọdún mẹ́ta síra wọn wọn á ní orúkọ kan tó jẹ́ pé orúkọ ọba náà fi máa ń sọ wọn àbí nǹkan tó ṣẹlẹ̀ sọ́ba láàkó yẹn bí irú pé tó bí ọmọdé kan tó fi máa ń fún ẹgbẹ́ lórúkọ ni àwọn ọmọdé tó ń bí láàrin ọdún mẹ́ta gẹ́gẹ́ bí àpèjúwe ọdún 1960 ọgọ́ta ọdún sẹ́yìn ní kábíyèsí tó wà bẹ́ẹ̀ yìí adétọ̀nà ló dorí ìtẹ́ àwọn ọmọ tó ń bí láti 1959 to 62 59 to 59 60 and 61 ọdún mẹ́ta yẹn bọ́ba gùntẹ́ náà ń pè wọ́n <laughs> nítorí pé ìgbà tó bá gorí ìtẹ́ nìyẹn náà bí mm-hmm. wọn àwọn lọ bọ́ba gùntẹ́ mú fi yẹn ṣe àpèjúwe mm-hmm. àwọn míì ọba bèkó àwọn ọba bèkó yẹn kásọpọ́n wà láyé ni wọ́n ti tó bí one hundred and twenty one thirty years ń sẹ̀ yìí then àwọn kan ọba ló láyé ọba ọba yọrí mo fi ń ṣe àpẹẹrẹ fún ẹ ìwọ ló béèrè pé ìdílé wọn ti ń ṣètò yẹn so níjọ́ yẹn lọ́hùn gbà tán kọ́ bẹ̀rẹ̀ rẹ́gbẹ́rẹ́gbẹ́ yìí ní nǹkan bíi eighteen forty sẹ́yìn dé arabout gbà tán bẹ̀rẹ̀ ọgbẹ́ má fowó kù òun ni ẹgbẹ́ àgbà níjọ́ yẹn lọ́hùn so ìgbà tí kábíyèsí fẹ́ dá àwọn ẹgbẹ́ tuntun lẹ̀ ní àkókò wa yìí lẹ́yìn tí ọba ti jẹ tó tí àwọn ẹgbẹ́ yẹn ti rerí tí ò sí ẹgbẹ́ mọ́ tó fẹ́ tún á dá lẹ̀ má fowó kù tó jẹ́ àgbà nígbà tó ń bẹ̀rẹ̀ níjọ́ ọjọ́ yìí lọ́hùn òun ló fi ṣe ẹgbẹ́ ló fi ṣe àgbà hmm. òun ni àkọ́kọ́ ẹgbẹ́ yẹn gan lòun fúnra ẹ̀ wà àwọn lọ́kùnrin lóbìnrin tó ń bí ní ọkùnrin ló máa ń ṣe é jù bọ́ obìnrin náà máa ń wà nígbà míì àwọn ọmọkùnrin tó ń bí ní Akílẹ̀ Ìjẹ̀bú láàárín 1932 33 àti 34 àwọn ẹlẹgbẹ́ máfowókù tó dé iṣẹ́ yìí ibẹ̀ ni kábíyèsí àwùjalẹ̀ fúnra ẹ̀ wà adétọ̀nà òun ni patron wa èmi ọlábíyì dúrójayé tó ń bọ́ ìtàn lẹ́nu ẹ̀ yìí èmi ni alága èmi ni gíwá ẹgbẹ́ yẹn èmi náà ẹ̀ ṣẹ̀débẹ̀ ni àní ọdún tó kọjá ìmọ̀ ìṣẹ̀lẹ̀ nígbà tí ọba ọba ẹsẹ̀ sule sáfìrì sule olú ọ̀fọ̀ odòṣẹ́lú àpọ́nbẹ́kọ rẹ̀ ọba gíwá wa ìgbà tó wàjà èmi lọ́tún gíwá èmi bá sún sí òkèdè gíwá ẹgbẹ́ yẹn sẹ́yìn pẹ̀lú àṣẹ àìfọwọ́sí Àwùjalẹ̀ ni àwọn aládàgbàjù ní ilẹ̀ Ìjẹ̀bú-Òsè ìlú ìgbà tó bá bẹ̀rẹ̀ tẹ́jẹ́ ṣe wọ́n lọ ń gborúkọ nílẹ̀ ọba ni àwọn fúlàní ló máa bára wọn sọ̀rọ̀ àwọn tó bí wọn nísẹ̀ olókùtì mọ́ déètì wọ́n ti mọ ọjọ́ ìbí wọn wọ́n á bẹ̀ sí kóra àwọn jọ pé a fẹ́ dá ẹgbẹ́ ilẹ̀ ògbà tó ń bí ní àárín àkókò sí báyìí ilé ẹni báyìí la máa pàdé o mm. ẹsẹ̀ á pé wọ́n á pàdé wọ́n á sọ pé ẹni tí ò bá ráyè wá ránṣẹ́ sí i pé ah kọ́sìn mi kan wà kò sí nítòsí o ẹ sọ fún pé a fẹ́ dá ẹgbẹ́ ilẹ̀ ìgbà tó máa ṣe ìpàdé bẹ́ẹ̀ níjẹ̀ mẹ́ta wọ́n á wá ránṣẹ́ sí kábíyèsí pé àwọn fẹ́ wá gba orúkọ o wọ́n fẹ́ gba àṣẹ wọ́n lè fẹ́ gba orúkọ lọ́dọ̀ ọba kábíyèsí Àwùjalà á fún wọn ní àwọn ọba mi náà ń ṣe ní ìlú mi yàtọ̀ sí Ìjẹ̀bú Òde o mọ́tàkìlẹ̀ Ìjẹ̀bú mò ń sọ fún ẹ̀jẹ̀ ńlá lè àwọn àdúgbò mi náà ń ṣe ní ìhùn máa ń ránṣẹ́ sọ́ba pé àwọn ọ̀dọ́ ọmọdé tó ń bí láàrin ọdún báyìí sí báyìí a ti ń kóra wa jọ a mú a fẹ́ gba orúkọ ẹgbẹ́ lọ́dọ̀ kábíyèsí o kí kábíyèsí rí wọ́n lè fún wa ní ìdánimọ̀ recognition wọ́n bá wo orúkọ tó tọ́ ó wo àkókò tó ń bí wọn yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbà yẹn tí ó yẹ bóyá ọba ṣẹtẹ̀ bóyá ìjà gbòòrò wà ń lò àbí tí ọba dẹ̀ṣẹ̀ ìlú yẹn lè ọdún ọdún tí ọba ṣẹtẹ̀ tó borí ọ̀tá nìyẹn ọba borí bí kìnìún wá wò àbí irú bọ́ba gùn tẹ̀ tí mo sọ fún yẹn àkótọ́ bá gorí tẹ àwọn ọmọ tó ń bí gbà yẹn wà fún wọn lórúkọ tó jọ nǹkan tó ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ àsìkò ìtọ́ba bí wọn ló máa sọ orúkọ torí nǹkan tó bí ìbéèrè tó jẹ́ kí n tó máa tuntun béèrè ni láti lè fìdí ẹ̀ múlẹ̀ mú wo pé ṣẹ̀wé tá a bá sọ nípa kílẹ̀ ìjẹ̀bú hmm. kò ṣe ìlú ìjẹ̀bú òde nìkan ah, kò ṣe bí ojú àṣẹ wa kóra láti tó jẹ́ kí n máa fún bẹ́ẹ̀ ni nǹkan tó wà ń bẹ̀ ni kí ìjẹ́bòde ló bẹ̀rẹ̀ ibẹ̀ ni àṣẹ ti ń wá tẹ́lẹ̀ ṣóyẹ yàtọ̀ sí yẹn ìgbà tó òyìnbó gòkè átàmàgbọ́n war of May eighteen ninety two ìjẹ̀bú náà jẹ́ kí àwọn òyìnbó ti gòkè lẹ́yìn tó ń gba èkó ní eighteen fifty one wọ́n ti ń dọ́gbọ́n àti wọ inú ilẹ̀ nàìjíríà lọ títí dé òkè ọya ìjẹ̀bú náà jẹ́ Ìjẹ̀bú dẹ̀ rèé ilẹ̀ wa ló kan òkun Ìjẹ̀bú Àwùjalẹ̀ ló láṣẹ títí dé Ìkòròdú àtẹ̀pẹ́ títí dé odò Èkó lọ́hùn iṣẹ́ orí ibi tí ibi tí ààfin ọba Èkó wà yẹn kí náà ti ń pè bẹ́ẹ̀ mo fẹ́ béèrè bò jẹ́ ọmọ mọ orúkọ tó ń pè ibi tí ọba Èkó tó ń pààfin yẹn ìta ìdúgọ́rán ọ̀nà máa ń wí bẹ́ẹ̀ kì í ìta ìdúgànràn kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ orúkọ ẹ̀gan ìta ìdúgànràn ìjẹ̀bú ìgànràn ata ni ìjẹ̀bú ń pè ní ìgànràn ibi táwọn ìjẹ̀bú máa ń kó ata lọ tó ń ta fáwọn Portuguese traders àwọn òyìnbó fẹ́ràn ata nǹkan tó ń ta ìyèrè orógbó ata ata pupa àtàtàrà odò gbogbo orúkọ bẹ́ẹ̀ torí pé ní àkókò òtútù wọn ní wíńtà wọn nǹkan tó gbóná yẹn lè láti gbógun dìbòjú òtútù nǹkan tó torí ẹ̀ gbé Columbus dìde kó wá the route to eastern east uh, to China and India okay. ní 1492 nìyẹn nígbà tí àwọn Ottoman Turks tó ń gba tó ń gbalẹ̀ tó ń fogun gbalẹ̀ agbèdè méjì Asia àti. Okay ìlú Europe orílẹ̀-èdè Europe so ní àwọn òyìnbó dọ́gbọ́n pé ẹ jẹ́ ká lọ since the world was round I mean it's round ayé yípo tí táwọn ọmọ alárúbáwá jẹ́ ká lè kọjá lọ through Constantinople lọ sí east ẹ jẹ́ ká gba west ìgbà tá a bá rìn títí tíṣà a máa dé east torí pé ayé yípo ìyẹn náà sì ló wọ́n mọ̀ pé amẹ́ríkà wà là pé ibi ìlú kan wà tó jẹ́ amẹ́ríkà hmm. so ìgbà tí Columbus dé West Indies kò mọ̀ pé òun ti wà on the free òun ti ń kọ́lẹ̀ kó a big continent tó tóbi fẹ́ ju gbogbo ibi ìdajì ìyókù lọ eh, ilẹ̀ tí ayé mọ̀ tí tó fi kú kò mọ̀ pé ìlú kan jẹ́ amẹ́ríkà amẹ́ríkà vespucci tó dẹ̀ tó gbó tó tó tuntun ń gbé ọkọ̀ ojú omi lẹ́yìn tí Christopher Columbus ìyẹn gan ló wọ ilẹ̀ orí ilẹ̀ èdè Amẹ́ríkà fi pé ilẹ̀ ńlá rẹpẹtẹ ó wà bẹ́ẹ̀ tí wọ́n pe ibẹ̀ ní Amẹ́ríkà tó fi dé ni ata ìyèrè àwọn nǹkan tó máa mú ara gbóná nígbà òtútù òun náà ń wá lọ so irú ẹ̀ ni àwọn ìjẹ̀bú ti ń ṣòwò tó ń kó ata lọ sí Èkó àánú any other wà tó ń lọ ń tà ibi tí wọ́n ti ń ta ìgànràn ata ni ìjẹ̀bú ń pè ní ìgànràn wọ́n ń pè níta ìgànràn ibẹ̀ ni àfihàn bá wà yẹn ìta ìdúgànràn. so question. ojú ojú ibi tí wọ́n ti ń ta ọjà ló di àfihàn báyìí. àpàbẹ̀ yẹn normally tó rí káàkiri tó bá dé ilẹ̀ haúsá wàá rí i pé nǹkan mẹ́ta ló máa jẹ́ àmì ní ilẹ̀ Yorùbá ní ní àtúbádáàfin akẹsàn ọjà akẹsàn ọjà wà ń bẹ ààfin adẹ́rí ibi ilé ìsìn so ní Ìlọrin ọjà Ìlọrin mọ́ṣáláṣí Ìlọrin àtàfin Ìlọrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbà tí mo lọ mú ilẹ̀ gẹ́gẹ́ bí director Central Bank 1976 ni mo lọ mú ilẹ̀ tó máa kọ́ Central Bank sí. Si ibẹ̀ ni mo tòsí ibẹ̀ ni mo yọwọ́ sí pé ibi ló máa jẹ́ commercial life center of the place ta lè gbé central bank sí ìjọba kò sí irú kan bẹ́ẹ̀ lèèyàn máa ń wò àwọn ibi tí activities ibi ẹ̀ ní ìlú kankan hmm. àgbà ibi tí àwọn kan mẹ́ta yẹn péjọ pọ̀ ní ààfin ọba ọjà ọjà lè pé mẹ́ta mẹ́rin èyí tó jẹ́ olú ọjà àti ibi ẹ̀sìn ibi ẹ̀sìn ọ̀fun tas mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì àbí àbójúbọ tó jẹ́ tó jẹ́ pàtàkì tí ní ti adáhùn ṣe tìbílẹ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè lé ẹ ti mẹ́nu bà á pé ọdún tí wọ́n bá bí wọn àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n bí wọn ló máa sọ orúkọ tí wọ́n á sọ ẹgbẹ́ náà àti irúfẹ́ àwọn èèyàn tí wọ́n á wà ní inú ẹgbẹ́ kọ̀ọ̀kan àmọ́ lẹ́yìn eléyìí kí wàá ní iṣẹ́ tí àwọn ẹgbẹ́ yìí ṣe. mo sọ fún ẹ pé wọ́n ní constitutional role wọ́n ní bí ìlú máa ti máa tẹ̀síwájú rẹ́gbẹ́rẹ́gbẹ́ ló máa wọ́n lè dá ọ̀nà wọ́n lànà pé ibi yìí ti rí táà ń yípo láti ibi yìí lọ sí síbi ọjà bí ẹ jẹ́ ká la ọ̀nà kan láti bí lọ sọ́hùn láì ṣe sọ̀bẹ́ wọn lójú ọ̀nà wọn lójú wọn ní ìmọ̀ àti òye ẹgbẹ́ lè la ọ̀nà kan ṣe ọ̀nà tó máa wọ ọjà àbí tó máa tẹ agbára bí kan lọ sí ìlú ìdíkejì tí ó ń yẹ wọ́n lè sọ ọ́pọ̀ pé ààfin dáàrí kò kò bìfìtì kò kò pọ́n wa lé fún ọba wa wọ́n gba àṣẹ ọba ṣé ẹ máa jẹ́ ká bìtàn sẹ́yìn a máa máa dáwó jọ àwọn ló máa ṣagbátẹrù bọ́n máa ti kọ́ ààfin tuntun so àwọn nǹkan tó máa gbé ìlú lárugẹ àbí pé ọjà àwọn fẹ́ dá ọjà tuntun lẹ̀ àwọn rẹgbẹrẹgbẹ rẹgbẹrẹgbẹ máa ń yẹ ọ̀dọ́nà bá dí tó bá kún tó fẹ́ ro rẹgbẹrẹgbẹ náà máa pè wọ́n ní ẹgbẹ́ ọba ọba ń gbadé àbí ọba fẹ̀yìntì wọ́n fẹ́ ṣe ọ̀nà ẹni tí ò bá wá lọ́jọ́ tó fọ̀nà sí wọ́n lọ kẹ̀yà ẹ̀ that is <laughs> ó máa gba ó máa gba punishment ẹdìyẹ tó ń bá rí ládùúgbò wọn àmọ́ lẹ́yìn tó máa sọ̀rọ̀ ẹ̀ tán wọn á ta lójì wọn á médìẹ yẹn wọn ní owó ẹdìyẹ yẹn kọ́ lọ gbà lọ́wọ́ ẹni báyìí tó o bẹ́gbẹ́ ṣe hmm. punishment kẹ́wù bọ́n ti powerful amúgbó kan tó wù yẹn kẹ̀rí gbogbo ìlú sọ pé ó lóore ó rí bẹ́ẹ̀ ó rí ó dà bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ gbogbo ìlú gbà gbogbo yẹ kò ti rí ni tó má dẹ̀gbẹ́ ọjọ́ yẹn dọ̀dọ̀ ọba wọ́n ti mọ orú ẹjọ́ tó máa dá ẹni tó bẹ́gbẹ́ ṣe á san á san fine ẹ wá jẹ́ kí n wá béèrè báyìí ṣé mọ̀ wípé ìkà òótọ́ gba bí ọ̀rọ̀ ẹ̀yìn àgbà téèyàn bá ti wà nínú ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ọlọ́run máa yẹ ká rí àpadà sí burúkú tí kankan wá ṣẹlẹ̀ sí tí kò rí owó láti lè máa bẹ́gbẹ́ pé padà ṣé àyè wà fún láti sọ wípé òun ò bá ẹgbẹ́ ṣe mọ́ àbí kí ni ẹgbẹ́ á ṣe fún. jẹ́ kí n kọ́ ní kan fún ẹ láti dáhùn kò tó yẹn mi ò lówó orin òṣùpọ̀ wàá gbà bí bá ti mọ ọkọ̀. bẹ́ẹ̀ sà ẹ ṣàmì ká má má ráàrùn o èèyà ẹ ṣàmì ká má má ráàrùn o àrùn ló yọ fún o àrùn ló yọ súlè lẹ́gbẹ́ yọ súlè lẹ́gbẹ́ o ẹ ṣàmì ká má má ráàrùn o èèyà ẹ ṣàmì ká má má ráàrùn o irú ó lè jẹ́ àrùn kan tó dojú ti ni tó bá lárùn ẹ̀gbà àrùn ẹ̀tẹ̀ àbí àrùn wárápá àbí ọ̀dẹ orí tán bá ní òkè tó máa ní odò tí ohun alẹ́ ọ̀bá tààrọ̀ mu ìyẹn ó máa fara ìyọra ẹ̀ kó lẹ́gbẹ́ tó bá yọra ẹ̀ lẹ́gbẹ́ lẹ́gbàá ni kò ṣe gáfárà fún wọn títí kó má dẹ̀ tí ìbẹ̀gbẹ́ tó títara ẹ̀ máa fi dá wọn á sọ wọn lè sọ fún ìyàwó ẹ̀ wọn lè sọ fún àbúrò ẹ̀ àbí baálé ilé ẹ̀ pé ẹni báyìí onídìí ìtọ́jú ẹgbẹ́ rí i pé kò bá wọn ó dojú tì wọ́n ẹ lọ ṣètò nílé tí wọ́n bá ló wọ́n lè fi kún fún ẹgbẹ́ dá owó yìí láti fún pé ẹ lọ fi ṣe ìtọ́jú ẹni yìí tára ẹ̀ bá dẹ̀ tún dá ọlọ́run lára kó lè wá pàdé wa so illness lè fà á then ìwà tó jẹ́ ìwà àbùkù bóyá ó lọ gba ìyàwó ọmọ ẹgbẹ́ ẹ̀ àbí ó bá ọmọ ẹgbẹ́ ẹ̀ tí ò tí ì tó ṣàṣepọ̀ láì gba àṣẹ lẹ́nu bàbá irú àwọn kan tó jẹ́ ó jẹ́ ìtìjú wa wọn gbọ́ rẹ̀ ẹgbẹ́ ló máa sọ pé wọn ò fẹ́ wọn á ní tí ẹgbẹ́ ọba fọ́ra bá pé mẹ́rin ò gbọ́dọ̀ ṣe kárùn wọn ọ̀tọ̀ bá tán bá pé mẹ́ta ò gbọ́dọ̀ ṣe kẹrin wọn. mo ti ta nù pátápátá. wọ́n ta lójì nìyẹn kò ní kò ní máa ṣe. true self self balancing self cleansing moral code of conduct wọ́n ní. wọ́n dẹ̀ ní nǹkan tó ń pè ní discipline gíwá ẹgbẹ́ ó láṣẹ lẹ́nu gan ó dẹ̀ tún ní ọ̀tún gíwá wọ́n dẹ̀ tún ní ìyàwó tóbìnrin wọ́n máa ń jẹ́ ìyálòde ẹgbẹ́ wọn ẹgbẹ́ ọba màmá bàbá mi ọba fowórà ni àwọn ọmọ tó ń bí nineteen hundred eighteen ninety nine nineteen hundred nineteen oh one kìíní èmi máa láàbù ẹlòmíì ọmọ ọlọ́lá ó lè tètè ó fi gàdà kó ní stature tó ju tẹ̀gbọ́n àgbà lọ wọ́n fọlá máa ń rá mọ́tò àwọ̀ ẹgbẹ́ tiwájú wọn tí ìkọ̀tò ṣùgbọ́n wọn ní jẹ́ kó jóye bẹ́ẹ̀. yóò kàn wọ́n jọmọ ẹgbẹ́ ń bẹ̀rù. Ah, ah, irú màmá tèmi torí pé bàbá ìyá ẹ̀ ní sókòjẹ́ baálẹ̀ ní ọ̀jọ́wọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ ẹni tó ní personality tó bá jẹ́ ẹni tó ń dìtẹ̀ sí ọba ìlú ọba lè fẹjọ́ ẹ̀sùn ẹgbẹ́ pé ẹni báyìí ó ń gbà wọn lára àwọn ẹgbẹ́ àkànwọ́n akọ́ṣọ̀ ni wọ́n á gbọ́ tẹnu ẹ̀ wọ́n dẹ̀ lè sọ fún wọn lè mú lọ ọbẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ kàn mú lọ dọ̀bà náà òkòdó ilé lẹ́yìn tó bá fòdó pé lóòótọ́ ni tó bá dẹ̀ rí pé kì í

a ò lè ní kó gbé tiwa ká gbà o ẹ̀yin ní kẹ́ bá ṣe àtúnṣe sí eré àbí tó ń tọ́ka sí ọ̀hún máa ti sọ fún un pé àìfẹsọ̀kè bòsí ní òṣè jó o a sọ fún un pé kó mọ bó máa ti gbé ọ̀rọ̀ yẹn jáde o ó ti jẹ́ ní so má ti má tọ́ mọ́ ti kí ìlú tòrò kí nǹkan lè tẹ̀síwájú nǹkan táwọn ẹgbẹ́ wà fún nìyẹn. ọ̀rọ̀ owó ìṣúná ẹgbẹ́ ẹni tí ó bá ti lówó tẹ́lẹ̀ tí ò wá lówó mọ́ nítorí kì í ṣe wípé kò fẹ́ ṣe o bóyá kò lówó mọ́ nìkan ò lọ dáadáa fún un ṣé wọ́n lè torí ẹ̀ lè kúrò lẹ́gbẹ́. wọn nítorí pé owó òṣèké tó bá lè raṣọ àwọn ẹgbẹ́ lè sọ pé tó bá jẹ́ ní tó fẹ́ kàn dúró ní ẹgbẹ́ dáadáa a lè ṣe lè ṣe tẹ́lẹ̀ a lè rí inú ẹgbẹ́ tó máa volunteer pé kàn ra tiẹ̀ mọ́ aṣọ ẹgbẹ́ yẹn kò gbọ́dọ̀ gbẹ̀yìn láàrin wọn irú wọn ò ní pọ̀ wọ́n lè ṣẹlẹ̀ ju kan sí méjì ẹgbẹ́ lè ní lápapọ̀ àbẹ́ nìkan gbéwá ẹgbẹ́ lè sọ pé òun gbé pé òun ara tiẹ̀ mọ́tò òun sanwó àti mọ́tò kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ gbẹ́yìn nínú ẹgbẹ́ wọ́n máa fìfẹ́ hàn ra wọn gan pé mo mọ̀ pé lásìkò ọdún báyìí gbogbo ẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà máa ń wọ àǹkó o tí wọ́n fi dààmú pé ẹgbẹ́ kinní kan lélẹ́yìí ẹgbẹ́ ah, kìnìún kan lélẹ̀. ètò ìkàmárì tó mẹ́jọ sí mẹ́wàá ti tèmi ní ẹgbẹ́ ẹgbẹ́ ní ìṣiríṣi tí òfin ni o ti àrán ni o ti wúlù ni o <laughs> gbogbo ẹ̀ la ní ìṣiríṣi. ẹ jẹ́ kí a wá káàdì ẹ̀ báyìí eh. pé kí wàá ní ìmọ̀ràn tí ẹ dé fún àwùjọ lórí iṣẹ́ mọ̀ wípé kí odidi ìlú bíi mẹ́ta mẹ́rin tó lè parapọ̀ láti máa ṣe ẹgbẹ́ kan ó ní láti jẹ́ wípé ètò tó péye wà ẹnu sì kò àmọ́ ní ìsìn tó ṣe wípé àwọn ẹgbẹ́ àdúgbò gan pẹ́ǹtùká àlùbàjẹ́ làwọn míì máa ń lora wọn kí ni ìmọ̀ràn ti yín fún àwọn èèyàn nípa òwe ẹlẹ́gbẹ́jẹgbẹ́. ìmọ̀ràn tí o béèrè yìí kì í ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nìkan hmm. orísun gbogbo káàárọ̀ jíire ni ọ̀rọ̀ yìí bá wí pé a ti tàgẹ̀rẹ̀ sí ìṣẹ̀dálẹ̀ bá ti ń ṣe nǹkan àti àṣà wa, àṣà àti ìlòsí káàárọ̀ o jíire nígbà tí wàá ṣẹ̀ tá fi máa ń jẹ́ aṣíwájú tá a jẹ́ pé orúkọ iwájú lójúgun ń gbé àti àti ń tàgẹ̀rẹ̀ sí. Kí n tó ṣe pàtó sí ìbéèrè ìdáhùn ìbéèrè ẹ̀ àwọn ẹ̀ka mẹ́ta tó jagun pé tán bá òyìnbó ti jàgbóró gan pé awuyewuye ẹ wá lù má lọ ẹ kúrò ń lu wa ìran káàárọ̀ jèrè ìran haúsá fúlàní àti ìran ìgbò ìgbò àwọn ló léwájú mẹ́ta yẹn ló léwájú àwọn yòókù pọ̀ náà ó ṣèkéré tv Eh, eh, wọ́n pọ̀ lóríṣiríṣi àwọn ìyá kéékèèké mọ́ àwọn mẹ́ta tó lórúkọ tó dẹ̀ lóhùn lẹ́nu jù ní ká Yorùbá Hausa Fúlàní àti Ìgbò gbogbo ọ̀nà ní nǹkan tó jẹ́ òkúkódùn tó jẹ́ pàtàkì lóka ẹ̀mí wọn àtàṣà wọn fún àwọn Hausa Fúlàní àṣẹ kájẹ kápàṣẹ kájẹ gàba lórí gbogbo wọn dìgbà pé ẹ ní ìgbọ́ haúsá ò dáadáa òwe wọn kan sọ pé láìkì ya fi kúre pé agbára àbí ipò ọlá ipò àṣẹ ó jẹ́ pàtàkì ju owó lọ hmm. ẹni ẹni tó bá lẹ́rú ló lẹ́rú so kàn sáà wà lórí ibi àṣẹ lọ òun náà dẹ̀ ibẹ̀ náà wà wọn ò kúrò ń bẹ̀ o nǹkan tó fi lé síwájú láti bẹ̀rẹ̀ wá òun náà yìí ṣe dì sí i.